شهري رمضاني هذه سنتي فرضا لله تعالى نويت صوم غد عن أداء فرض شهري رمضاني هذه سنتي فرضا لله تعالى سماتا نويت صوم غد عن أداء فرض شهري رمضان هذه سنتي فرض لله تعالى صوم غد عن أداء فرض شهري رمضاني هذه سنتي فرض لله تعالى شهري رمضاني هذه سنتي فرض لله تعالى di bulan Ramadan ini marilah melatih diri moga bisa menjalani hingga Aqui, Bongo Yes. à ń kí àwọn bàbá wa. wọ́n mi yà á bẹ̀ mí. à ń kí àwọn bàbá wa kí wọ́n máa wọlé. à ń kí bàbá wa ní wàá ṣe wọ́n máa rọra. àwọn bàbá wa àlùwá ìdùnnú yà ó. àlùwá ìdùnnú yà ó. ẹ bàbá wa àgbà nì. aláwọ̀sálàmù fún bàbá aláwọ̀sálàmù fún bàbá. فضيلة الشيخ عبد القادر على أبو تاوي أدام الله حياته نقول قبوة ومن يجاس آمين لك أنا شاء sílẹ̀. àmín. ọlọ́mọ́sà já rí i pé ẹ ti sọ̀rọ̀ ọlọ́run náà látàná tí sì ń gba wíwí. wàláhì làásì. ayé ti ń tẹ́tí sí i. àlá. àbákò tí máa ń bá yàtọ̀ yóò fi sọ pé kí yẹn lè jókòó ná. àlá. ọlọ́mọdé ó kàyí náà. àmín. wàlá nàdùwà Muhammad. àmín. wàlá la ilaha illallah. àmín kò fẹ́ kó. bismillahirrahmanirrahim. step is marabbikal. sau qua ليلة كير وعبقى إن هذا لفي صوف الأولى صوف إبراهيم وموسى صدق الله العظيم الله أكبر orí ẹlòmíì ò tún lè gbọ́ lọ́n tóbi dèdè ẹlòmíì ń bọ̀ wà ní èyí. kó wọn láàyè tí àwọn alájà Mẹdínà ọlọ́run o ẹ ìdí jẹ́ àlà ńkọ́ ga ni ọlọ́mọṣẹ́ àgbẹ́ni kọ̀ọ̀kan wá ga. ọlọ́mọṣẹ́ àgbẹ́ni kọ̀ọ̀kan wá ga. ọlọ́mọṣẹ́ àgbẹ́ wá ga. ìwọ́tọ̀ bá fẹ́ràn àlùkùránì. tọ̀ ìwọ́tọ̀ bá fẹ́ràn àlùkùránì tó sì mà bá àlùkùránì ti ṣe tó tó mà pé bí a bá sọ kalẹ̀ lórí ìṣòro ayé ẹ̀dá yóò sì fọ́ kalẹ̀ gẹ́gẹ́ gbogbo kẹtẹ́ ń gbé kiri nì ìbáradà fún wa ẹja ní amínà. ni amina. Amina. Ẹ jẹ́ ni amina. Amina. jẹ́ òdìrú. látòrí bàbá wa àgbà gbogbo yín la kí ọlọ́mọṣà bá ṣàlékún àlàáfíà yín. ọlọ́ọ̀lá àkó àti àwọn bàbá wa oníwà àti ti tòní. Assalamu rahmatullahi wa barakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. ni wọ́n ṣe ọpẹ́ náà fún wa lọ́sàn tí ó gbà á. ọpẹ́ náà tó kàn mí o kò sọ ma pé yẹn kó mi bì o ẹgbẹ́ tó bọ́ ta ọ̀hún ṣe lè dá bí wọ́n ṣe tọ́ ẹrọ bí. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. هو جماعة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أقبلت يا جماعة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم أن اللهم صل اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم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 Adá ọkọ tí ọlọ́run alhamdulilayi. Ẹni tó bá máa ju ọlọ́pẹ̀lẹ̀. Alhamdulilayi. Ẹni tó bá máa ju ọlọ́run fẹ́ tẹ́wọ́ pa òun lẹ́yìn ẹgbẹ́ àgbà bí alhamdulilayi. Alhamdulilayi. Ó wá kú ẹ̀kọ́ lẹ́ni alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Àti gbogbo àwọn àlùfáà

أنا الآن عبد الغني يا دكتور نمشي كل الأهالي أنت أستطيع الله أكبر الله أكبر gbogbo àwọn onítíátà tó wà ní abẹ́ bá màmá wa ojúbẹ́ ṣàṣà àgbẹ̀bá ojúbẹ́. èmi ò sì mọ́rúkọ wọn mo sì mọ̀ níbi ẹ̀yìn náà rẹ̀ mọ́rúkọ gbogbo wọn àbọ̀bí bá ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yìí ẹ máa bá mi pè wọ́n màá fún yín náà ìgbà yìí. pè wọ́n ó yá. ẹ ẹ pè wọ́n náà ní orúkọ wọn pé ṣe. gbogbo ẹ sọ pé aláwọ̀ akbar. aláwọ̀ akbar. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ń tóbi ni. aláwọ̀ akbar. aláwọ̀ akbar. aláwọ̀ akbar. ẹ ń gbọ́dọ̀ ọlọ́dọ̀lọ́ àgbọ̀dọ̀lá nọ́ọ̀dù Muhammad sallallahu alayhi wa sallam. ṣé náà dé inú fún wọn lápapọ̀ ó yá. bisimilahi rahman rahim inna a'tayna kalkawfar wasalli li rabbika wanhar inna shaniyaka huwa al-abtar. Thank you. ti dé. bàbá wa balógun. bàbá wa balógun àwọn dà. aláàjì abẹ́rẹ́. aláàjì abẹ́rẹ́ lé. tó bá ti máa lọ lọ́rùn máa lọ. Abdulaziz Onífádé. Abdulaziz Onífádé. Àbáwá tábìlì get you a 5,000 naira. Ìyàwó Alájà Láre Hassan. Alájà Láre Hassan, àwọn ọ̀dà ìyàwó ògògó kọ́ yẹn. tó ẹ bá gbọ́dọ̀ ń tóbi ẹ bá mi sẹ́yìn náà tó ń fún àwọn òdòdó bisimilahi rahman rahim ìgbà ẹ nílò ilẹ̀ láíláí ọ̀sán lè yọ̀rọ̀ tó ta wọ́n ha ẹ̀ ń bẹ́sẹ̀ ẹ̀ ń bá wọ́n wọ̀n ha. èmi ọjọ́ ọpẹ́. ẹ má dàgbé nínú o. ẹni lọ́mọ ìdí ọlọ́pàá lòun òun bá màmá yìí dúpẹ́. níwájú ọlọ́run. àwọn màmá wa sọ ní àbí wọ́n làwọn dúpẹ́ ọba màmá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àwọn tó ń pẹ́ sílẹ̀ lọ́jà wọ́n ní kẹ́kẹ́ wà wọ́n ti gbé lọ ẹjẹ́ a sọ pé subhanallah wala alhamdulillah. ansaru ni islam jama baba wa sheikh kamali deni alahadabi. ansaru ni islam jama baba wa alahadi kamali deni wọn bá bàbá wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lápẹ̀lẹ́ bí wọ́n bá ti ń gbé tirẹ̀ lọ ẹjẹ́ máa ní subhanallah wa alhamdulillah ààrẹ tó tún lè gbé torí ọlọ́run. subhanallah wa alhamdulillah ilaha illallah subhanallah wa alhamdulillah ilaha illallah. alájà àjọ wọn ti débi báyìí o. àwọn ní ṣíà pẹ̀sì ní ìjókòó yìí ẹjẹ́ aṣọ pé alhamdulillah gbogbo wa lẹ́ẹ̀kan ní ẹjẹ́ aṣọ suratul Fatiha lórí ọpẹ́ yẹn ó yá. àwọn màmá wa ṣíà pẹ̀sì náà ti dé. Get, get, get, get, get, get, get, get, òyìnbó aláṣọ sọ́tí débi báyìí wọ́n ti débi alhamdulilayi suratul fati alápapọ̀ bisimilahi rahmanu rahim alhamdulilayi rabbil alamin rahmanu rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim walad-dallin سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر yàrá rẹ̀ tó ju ọlọ́run bá lọ. ní Allahu Akbar. kọ́lọ́n kó wọlé ti ṣe gbọ́dọ̀ ń tóbi gbogbo ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan kọ́lọ̀ ń kó parẹ́ fún wa. kárí àmì nà lálẹ́ ìní fi ètò náà ṣe fífàgùn mọ́ pápápá ẹ̀hẹ́n èyí tó kù náà ni ká lọ síbi ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa láti ìlú Ìlọrin àwọn bàbá wa àgbà wọn ti wà níkàlẹ̀ lọ́dọọdún bá a ti ṣe rí wọn tí wọ́n bá wa sọ nìyẹn. الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ọlọ́mọ ṣáàjì orí bẹ́ẹ̀ fún wọn ọlọ́run ọlọ́pàá náà tọrọ fókù ọ̀run ọlọ́jà ló ṣíra láyọ̀ bá a bá ṣíra láyọ̀ ọlọ́jà wà lìjẹ́ náà pẹ̀lú rọrùn láhàlà. níbẹ̀ yìí bàbá ọlọ́lá jùlọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh aláàjì wọ́pẹ̀ láì tàwíìkì ìjọba ọlọ́pẹ̀tẹ̀ ọ̀dà rú ọlọ́pẹ̀tẹ̀ wọn umma, fẹ́ dà umma, ọlọ́pẹ̀tẹ̀ yóò umma, jẹ́ aṣáájú umma, ọ̀gbọ̀n wọ́n tara bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọpẹ́ ni fún Ọlọ́run ba. arárò mi. lẹ́kṣọ̀ tí a wá lọ́dún yìí. ẹlẹ́ẹ̀kejì tèmi máa wá sí lẹ́kṣọ̀ alájà ṣe àkọ́kọ́ tí mo kọ́ bá wọn wá inú mọ́ṣáláṣí wọn náà láti ṣe èyí tó kọjá ní ọdún tó kọjá mi ò ráyè wá bàtà tí wọ́n bọ̀ lẹ́nu wọn wá níbi báyìí náà fẹ́ lò ó tún á débi mo tún á wò ó pẹ́tẹ́ mo pe yes kò sí ẹ̀dá tí ó máa wà láyé tí kò ṣetán àti gbọ́rọ̀ lọ́hùn tábà tí a bá wá gbọ́ ọ̀rọ̀ lọ́hùn yẹn káwọn ènìyàn ṣe bẹ́ẹ̀ kọ́ gbọ́ lásán tó tá a bá gbọ́ bí kó wúlò fún wa káre mu nínú ilé pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ pẹ̀lú ẹbí pẹ̀lú ara pẹ̀lú àwọn àbí láwùjọ àti ní orílẹ̀-èdè wọ́n tí èmi nìyẹn ọdún àwẹ̀ náà tí a lè wà lẹ́nu ẹ̀ta ìṣe lọ́wọ́ yìí ọlọ́run bala nìkan jẹ́ ká ṣe ọ̀pọ̀ ìláyé kí á ká dògbò àdúrà mi nìyẹn gbogbo àwọn ẹ̀wò tẹ́wáyé náà bá gbogbo àwọn kéékèèké àwọn náà wà bí àwọn onítìátà àwọn yorùbá náà lọ rẹ̀ rẹ̀ nítorí pé tí èèyàn bá dáa ká gbà kó ìhà tí alájà ṣàìṣàn tó kọ sí ọ̀pọ̀lọpọ̀ tá a wà yìí ní ọdún mẹ́rin sẹ́yìn gbogbo wa ní ọdún mẹ́jọ mẹ́rìndínlógún sẹ́yìn àwọn ipò tí nàìjíríà wà ní ọdún mẹ́rin sẹ́yìn tá a wà yìí àwọn ipò tí nàìjíríà wà èmi ń dúpẹ́ lọ́nà báyìí pé ìjọba tó wà ń tàn sí ìjọba Muhammadu Buhari ó ṣe bí èyí wọ́n ti pẹ́ ti bẹ̀rẹ̀ wọn. ojú ìdí ẹjọ́ kọ́ máa mú wa ẹjọ́ kọ́ máa mú wa ní ìfẹ́ àwọn olóyè tuntun tí wọ́n ti jẹ́ ní mọ́sálásí àlájà wa ṣàǹṣàǹ wọ́n ti mẹ́fẹ́ lóbìtì wa náà. àwọn olóyè àti ọ̀gbẹ́ olúwa níṣọ́lá kọ́ tọ́tọ́ fifty thousand ìyá wa ìyá àdínní olúwa tó ń ṣọlá ọlọ́wọ́ ọ̀sẹ̀ lẹ́kùn lórí àmì náà gbogbo ẹni tí ọlọ́wọ́ bá ṣe fún tí olú ò ṣe fọlọ́ bísímìlá kẹsí. ẹ bá wà náà sẹ́ni tì mí ọjọ́ pípẹ́ tó bá lágbára fún ọmọ wa. ìyá wa aláǹdùwà àjàdí. Ajadi la wà. Ajadi la wà ni Ajadi la